agẹṣinú wa a lè kọsẹ̀ torí wípé inú gbogbo àwọn èèyàn ẹ̀rín ló ń bọ́. inú wa ń dùn ní ṣìnkìn ṣìnkìn hmm? bí ẹni rówó he bí ẹni rówó he ni inú wa kàn ń dùn ní. kí ló fà á tínú yín fi ń dùn ah, bẹ́ẹ̀ power change ni. irọ́ o ẹ ṣe ń jìbá tì. ẹ yọ wa ẹ kú lé ẹ kú lé kẹ́lẹ́ mọ̀pá ti dé ni o àwọn ọmọ alálùbáríkà ti múnú yín dùn ọmọ ológo táwọn olófo tí wọn ò lè dènà dè ẹ kú ilé àbọ̀. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba elédùnmarè èyí àṣà gbàgede àṣà àdúpẹ́ o. òjẹ́ àdúpẹ́ o ah, gbogbo ẹ̀ ló tutù ló ṣe mí ní jọjọ yìí ojú ẹ̀ wá dẹ́. ọlọ́run tó wá fẹ́ràn wa lórílẹ̀‐èdè nàìjíríà òjò bá tó rọ̀. ìdòwú ta ìwò ojú ẹ̀ dẹ́n ń dẹ́n gẹ́gẹ́ bí èdè bàbá ojú ẹ̀ ń dẹ́n látàrí ń dẹ́n pàlà bí ẹ̀yìn á yẹn ọlọ́run ọba kó ṣàánú wa ẹ kú lé o lórí ètò ayé kò tọ́ nírọ̀lẹ́ òní ẹ̀ àkànṣe la fẹ́ fi ètò àìkò tán ṣe kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run bá fẹ́ràn àwa ikọ̀ ayé kò tọ ọtọjọ́ ajé ọjọ́ ajé ló bọ́ sí. àwọn nǹkan rẹ ní ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ ajé. ọjọ́ ajé nǹkan rẹ ní ìṣẹ̀lẹ̀ mẹ ẹ tí wọ́n gbọ́ wọ́n tó búra fún ààrẹ tuntun lóde hmm. nàìjíríà ọjọ́ ajé ló tún bọ́ sí. bẹ́ẹ̀ni wọ́n tún wá búra fún gómìnà ìpínlẹ̀ tí a ń bí ọjọ́ ajé ló tún bọ́ sí. fẹlẹ kejì fúnṣà kejì ọjọ́ ajé ni ẹ kẹ́ lè mọ̀ pé ajé ògúnmùnìṣọ́ ní sọ̀bù ọ̀jẹ́ hmm. yóò tù wá lára o. yóò tù ìgbà yìí o àsìkò Tinubu yìí o yóò tù wá lára o. èèyàn kan náà dákú lórí fídì ọlọ́pàá dẹ̀ tún ni bí tó ti máa ní. Ah, ah. breaking news màá ṣẹlẹ̀ sí i ó yẹ tètè mọ tètè mọ. ó ṣe ìjẹ́ni ló kù sí fún ó ṣe kù sí fún un. lónìí breaking news social teacher ma Raymond Tọ́pẹ́ sí tó sì kì lẹ́yìn àwẹ̀ ó ní stroke ó ní stroke ah sponge ti gbé mo ti rí bí five minutes ago láwọn but ìgbà tí sponge gbé yẹn mo tó kàn fáwọn. ẹ sẹ́ndẹ̀ sọ. à ó dùn mí ọlọ́run. kílẹ̀ o ó dùn ọ. wọ́n ní we are open for suggestion we are not dictative. gbogbo wa náà la mọ̀ pé bọ̀ ọ̀tún ti dé. bẹ́ẹ̀ ah, ó ti dé báyìí ìgbà ọ̀tún ni o aṣọ tí mo wọ̀ láàrin ọdún mẹ́jọ tó kọjá àti tí mo wọ̀ lálẹ́ àná tó wọ́n tí mo ṣe mm. lánàá mo lọ rí dáná sùn. mo fàyà ni ọlọ́run má jà wọ aṣọ àṣírí aṣọ òṣì aṣọ òyà mo fa aṣọ èyí tí mo wọ̀ lánàá mm. tó fi di twenty eight mo di aago méjìlá lọ́wọ́ òru mo lọ rí dáná sùn tèmi. mo fàyà ni èyí tí ò fẹ́ ya dáadáa ẹ bá wá bíléèdì. kọ̀bẹ tọ̀ ẹ wò agbe kì í ṣe ní iṣẹ́ àlùkò kì í ṣe ní ìyà orí ò ní ṣe wá lẹ́nu ìṣẹ́ ìṣẹ̀dá ò ní ṣe wá lẹ́nu ìyà lágbára Ọlọ́run mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Sweet FM mo kí wa káàbọ̀ sínú ìjọba tuntun Olódùmarè yóò ṣíjú àánú wò wá nínú ìjọba ààrẹ tuntun tí wọ́n búra fún lónìí yìí ìyẹn mi mọ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ tẹ́lẹ̀ pé wàhálà mi mọ̀ ó lè rere ni o hmm. ó mọ̀ fi ń ṣe ẹ̀yẹ ni pé onínà ń bọ́ra fún ààrẹ máa gbọ́ mi mọ̀ pé Tinubu hmm. wípé ọmọ ìjẹmọ ni mi mọ̀ ọmọ ìjẹmọ ń bo máa gbọ́ ó lè mọ̀ fi ń ṣe ẹ̀yẹ ṣé èso tó ọ̀rọ̀ kan fọ ọ hmm, pé ó tọmọ ràgbìjì ràgbìjì lọ́sùn lọ́sùn èmi ò wá mọ̀ pé báwo ni Ọ̀ṣun ṣe tọmọ ìjẹmọ ọdẹ bàbá rẹ̀ ṣé o lògùn ẹ <laughs> ọdẹ ọdẹ ọ pé yèyé bìí ẹbí àjàrí ọmọ rẹ nìyẹn ọ̀rọ̀ èkó ń ṣe kò tọmọ yòókù díẹ̀ ọ̀dọ̀ wa níjẹmọ ọgbọ hmm, hmm. èmi ò mọ̀ pé ìyá ìyá bàbá rẹ̀ ìjẹmọ hmm. agboolé wọn wà ń jẹmọ ló jẹ ìmọ̀ agboolé bá a sí ìyá ìyá bàbá ẹ ti jẹmọ ti pẹ́ ẹni ti kú ti jẹmọ. ìkìsí pé ó jẹmọ <laughs> mo mọ sí pé bọ́ọ̀ máa rẹ̀ pé mo ń ni o. Eh, tinubu mi wọn kó tọmọ jẹmọ hmm, ọmọ onílẹ̀ ló náà àmọ́ ngbà mo wá tọkọ eh. ọ pé àjẹmọ ah, lọ́dọ̀ wa wọn kọ jẹmọ sínú speech yẹ eh. oríire gbogbo ọmọ jẹmọ tinubu tẹmọ wa o bó ó rẹ ni. <laughs> ẹ <laughs> ẹ máa kí gbogbo gbogbo wa pátápátá oríire. káàbọ̀ sínú ìjọba tuntun lágbára lọ́wọ́ elédùnmarè gbogbo wa pátá ní báráyé fọwọ́ tì láṣẹ èdùnmarè bẹ́ẹ̀gùn bá jókòó aṣọ ẹ̀ máa ṣẹ́kùn ní lágbára lọ́wọ́ elédùnmarè gbà lé wa lékún àwo lé wa ò ní pẹ̀ dín mm, mm. àní nínú ìjọba tuntun ìyàwó lé wa ò ní pẹ̀ dín lágbára lọ́wọ́ elédùnmarè eré gbogbo a máa wọ́ gẹ́rẹ́rẹ́rẹ́ bọ̀ lọ́ọ̀dẹ̀ kó wa ni láṣẹ èdùnmarè a máa Bọ́lá Ahmed ọmọ ìyálọ́jà general bó o ní kí ló dé tó wá yọ ọjọ́ a máa ṣe nǹkan ẹ wo wàhálà àkọsẹ láàbì ṣe ẹgẹ ń sọ tọrọ inú ọdẹ kan ń dùn ní kan bó ṣe ń. Hmm? celebration mo wà galọ mo ń celebrate mo fi ah. jubilate. àwa tí a ti ẹ̀ lọ sí fíìdì tí a lọ sí. wọlé ẹ lọ eh, gbá bọ́ọ̀lù kan. irọ́ ah tí a lọ sí MK Abiola stadium tá a lọ sí stadium federal làwa lọ ká ẹ lè mọ. gbogbo wa ò lè lọ Àbújá lọ́wọ́ kan náà ìbáwá kan ládìílé mú àwa tá a lọ sí stadium lónìí a mọ̀ wípé ìgbà ọ̀tún ìgbà ọ̀tún ó ah! ah, ṣàlàyé rẹ̀ ìgbà ọ̀tún bàbá débẹ̀ gangan ó ṣàlàyé rẹ̀ àmọ́ ohun tó kọ èmi gangan ni pé hmm. bàbá mi kì í ṣe ẹ̀yà mi ìyá mi kì í ṣe ìyá mi. ẹ̀yà Yorùbá yìí ni o. ìbòòrò nìyá mi. Hmm. bàbá mi àmọ́ jẹ́jẹ́ mọ̀. lọ́dọ̀ àwọn kókóró. ìwọ ló kàn ẹ̀ ṣé ò jẹ kókóró rí ni. <laughs> àwọn ẹlẹ́kọ̀ọ́ wàá fẹ́ jẹ kó já fọ. àbájọ ah, ah, ìbòòrò máa wẹgbẹ́ òní kókóró. ó láìkì àfàsábọ́ náà mo ṣáà ń wo pé. Ah, wọ́n ṣàyí wọn lọ àrìbò máa wẹgbẹ́ òní kókóró. ó ta kókóró ni nítọ́sí. ẹ wá mọ̀ gbọ́ ìwọ. <laughs> ẹ̀yin wa láti sọ wọn wáyé pé eléyìí tá a bá ṣe àkànṣe láwa fi ṣe lórúkọ gbogbo ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ rédíò Sweet one oh seven point one FM lábẹ́òkúta bàbá wa tó jẹ́ ipò òun gangan gan ni coordinator swaga bàbá wa ni coordinator swaga ọmọ tó jẹ́ swaga bẹ́ẹ̀ni ẹ south west agenda òun ló ń jẹ́ swaga bàbá wa senator ọ̀nà lápọ̀ olúwàgbẹ̀míga ọmọ ọ̀bádàrà àwọn ni coordinator swaga swaga gangan ló kọ́ bẹ̀rẹ̀ wípé àwọn ń pariwo lórí ọ̀rọ̀ Tinubu bí ó ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mhm. àmọ́ ń gbà wọ́n fẹ́ kó wọn jọ Ọlọ́run á ṣe é wọ́n wá mú ìtẹ̀sí òròkè ọmọ àpàrókò ṣọlá ọmọ olóko ìyá wọ́n wá fi wọ́n ṣe kọ́ndínétọ̀ nípínlẹ̀ Ògùn hmm. bá a bá ń sọ lẹ́nẹ̀ẹ́ lára àwọn tó jẹ́ kí ààrẹ wa tuntun lórílẹ̀-èdè Nàìjíríà yẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sínétọ̀ tó jẹ́ kí wọ́n jẹ ààrẹ lórí Nàìjíríà hmm. bàbá wa tó nílé rédíò yìí ẹ bá ń pa àtẹ́wọ́lé ẹ máa pa àtẹ́wọ́ yẹn lé ẹ máa pa àtẹ́wọ́ yẹn lé ẹ máa pa àtẹ́wọ́ yẹn lé bàbá tí wọ́n jẹ́ ọ̀gá wa pátápátá tó jẹ́ olùdásílẹ̀ ilé iṣẹ́ rédíò wa sweet one oh seven point one fm lábẹ́òkúta bàbá wa tí wọ́n jẹ́ aláṣẹ lucinda media bàbá wa bá a ti ń pariwo yìí olúwàgbémiga ọ̀nà lápọ̀ mọ́ bá àwọn ni coordinator wa ní swaga táwọn sí southwest agenda ìyẹn nípínlẹ̀ Ògùn tó jẹ́ pé àwọn gangan wọn kọ́ bẹ̀rẹ̀ sí pariwo káàkiri wọn bá ní wọn propagate hmm. pé ẹni tí ó jẹ ààrẹ lóde Nàìjíríà wọn lọ́mọ ẹni òtún ìṣègírí ẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsì di ọmọ ẹlòmíì bàbá wọn Bádàrà wọn jẹ́ ọ̀kan gbòógì wọn jẹ́ ọ̀kan pàtàkì torí pé iṣó tí wọ́n só lẹ̀ ńgbà tí wọ́n jẹ sínétọ̀ tí wọ́n hmm. ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn hmm. láwọn ìjọba ìbílẹ̀ mẹ́fà ìjọba ìbílẹ̀ gúúsù Abẹ́òkúta ìjọba ìbílẹ̀ àríwá Abẹ́òkúta ìjọba ìbílẹ̀ Ewékòró ìjọba ìbílẹ̀ ifọ̀ ìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá ìjọba ìbílẹ̀ ọbáfẹ́mi àtòwódé bàbá wa títí di òní olónìí wọ́n wá wẹni tí ó mú wọn ní sínétọ̀ ni hmm. àbí bẹ́ẹ̀ kọ́ olúwàgbẹ̀míga ọ̀nà lápọ̀mọ́ bádàrà ni wọ́n mú tó jẹ́ ọ̀gá wa aláṣà tó dùdarí iléeṣẹ́ sweet one oh seven point one fm iléeṣẹ́ rédíò wa ń bẹ àwọn lucinda media àwọn ni wọ́n mú ń bẹ̀ ẹ̀ wá gbọ́ àwọn ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ gbàrà káwọn tó kù tó wá bẹ̀rẹ̀ sí gbà lónìí olónìí bàbá wa ń dunnú inú wọn dùn. bó o bá tiẹ̀ dé stadium wàá rí àpẹẹrẹ ìdùnnú yẹn lára bàbá bí wọ́n ṣe ń ṣe agbára báyìí bẹ́ẹ̀ làwọn ah, mc náà ń pé your excellency senator distinguished distinguished ọ̀làdà ọ̀làdà god punish poverty. <laughs> I will never be poor. Ó jẹ́ sọ bẹ́ẹ̀. Ó tún sọ bẹ́ẹ̀. Ó tún ó tún ó tún <laughs> God punish poverty. Bọ́lá dára bá gbọ́ inú rẹ̀ ó mọ̀ dùn bàbá wa ọba dára ẹ̀ ní kú láéláé o àṣẹ o ibi tó dalẹ̀ yìí mọ́ ń ba sí ẹ̀ sí mm. lọ́dọ̀ àwọn onífẹ́líọ̀ mm. ẹ̀ ní fẹ́ẹ̀lì láyé yìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́ gbogbo ọmọ nàìjíríà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a kó àmójúbà ìjọba tuntun ìjọba bàbá wa aṣòfin àgbà aṣíwájú bọ́lá ahmed tinubu tó jẹ́ ààrẹ wa pátá lórílẹ̀ nàìjíríà kì í ṣàárẹ tá a dìbò yàn mọ́ o. ààrẹ káàbàtà ààrẹ wà á apàṣẹ wà á ààrẹ tá a búra fún lónìí. báyìí báyìí báyìí mm. báyìí báyìí ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ṣé ẹ ṣé mm. púpọ̀ gbogbo ọmọ nàìjíríà àkíwà kú oríire o. ẹ wá gbọ́rọ̀ lẹ́ òní ní kòpẹ́kòpẹ́ á lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ fún wa ní ìròyìn eléyìí tó jẹ́ àná lẹ̀ tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹ́jú kẹ̀kẹ́ náà àjẹ́ ẹ̀dọ̀ kí ìròyìn ní tòní. ṣùgbọ́n nígbà tá a bá wá padà dé gbogbo ohun tá a fẹ́ ṣe rọ̀lẹ́ òní a fi jó a fi yọ̀ a fi gbara wa mm-hmm. lámọ̀ràn ni nítorí wípé bẹ́ẹ̀ yọba wo àgbáńlá ayé káàkiri àwọn tí mm. wọ́n jẹ́ olórí orílẹ̀ káàkiri ẹsẹ̀ mọ̀ pé o. Ah, ìlú Àbújá gba òbítíbitì rò láti bí ẹsẹ̀ mọ̀ pé o ìtàpé o ìtàpé ìrọ̀pé o ìrọ̀pé o ìtàpé ìrọ̀pé. Ah. mo rí aáyán kan mm. tó fẹ́ jábọ́ wọ́n fi sórí kínní alójìn lókè mm. sórí bó ti mo jábọ́ báyìí inú orí súùtì sss ló já. ó kú lẹ́sẹ̀kẹsẹ̀. ó kú àbòkù wọn ò tiẹ̀ rí rárá sórí bó ṣe mú ọ báyìí ó mm. tẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ní pa bìtẹ́rù ó gan kọ́ ní òsì ẹ̀tẹ̀mọ́lẹ̀ àwọn tí ó tẹ̀mọ́lẹ̀ wọn ò pè gbà bìtẹ́rù pọ̀ dì. ẹ kúrò lẹ o sweet one oh seven point one fm lábẹ́òkúta inú wa dùn ayọ̀ wa kún à ń ṣe àjọyọ̀ iléeṣẹ́ rédíò wa bí à ń ṣe àjọyọ̀ nípínlẹ̀ Ògùn à ń ṣe àjọyọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé kí ni a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ nítorí wípé arúgbó ẹbọ dàyọ̀ o àyà ń kóró dùgbẹ̀dùgbẹ̀ àkànbí arúgbó ẹbọ dàná o àyà ń kóró. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ àti ọmọ lórí. bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí èmi la ò ní oh kẹ́ à tó bá dé tó bá dé stadium báwọn ìyá lọ́jà yẹn ṣe ń ṣe lẹ́nu. bó wọn ti ṣe ẹgbẹ́ ọlọ́jà ọmọ tí mo fẹ́ ṣe mo ti sọ fún ìyàwó mi hmm. ó dijọ́ mẹ́jọ kí n tó délé. kí ló dé. àjọyọ̀ yẹn náà ni. Ah, nǹkan míì ti wọ̀. kò wọ̀. nǹkan míì ti wọ̀. nǹkan míì ti wọ̀. nǹkan míì ti wọ̀. irọ́ ni ah, ah, mọ́mí kínní ẹ má jọ gbẹ́rù yìí látẹ̀yìn o. àìkú hmm, hmm. náà lọ ìdó sáré olóògùn àmì ọ̀dà àpẹẹrẹ làwọn èèyàn ń pè mí bàbá ìdúró transformer tí ò gbọdọ̀ lánàá àkọ́mọ yìí rèé ojúlówó ọmọ jẹmọ tilé tó kù ni wọn máa pẹ̀lú àwọn ọmọ wò jẹjẹrẹ wọn ṣọlẹ àbúrò jagabanbo ogun àbúrò pírẹsidẹ́ǹtì <laughs> eh, aṣíwájú bọ́lá ahmed tinubu tọ́lọ́wẹ́bí of nigeria agboolé kọ́rọ̀ làjọ agboolé bá a ah. sì nílùú ìjẹun èmi olúwo bá a sì ibẹ̀ lọ́dọ̀ àwọn. tọ́lọ́wẹ́bí wọn olè kóbá. <laughs> ẹ kú kalẹ̀ ń bẹ̀ ń wo jàre yèyé gbàgede àṣà mojísọ́lá àjàyí ló kọ́ mi àríkẹ́ ẹ wò èmi èṣe ọmọ onílẹ̀ mi ò sì ń ṣe àbúrò ìjàmbá mi ò sì tán mọ́ Tinubu èmi kì í ṣe èmi kì í ṣe tanná wẹ́bí o èmi tapá ti tan ìrúwà òjòkó agbẹdúdú orí òkè lé àkùkọ gàgàrà ikọ lérúwà agbẹnidájà tíá ní tíátíá àwọn tanná wẹ́bí. mo fẹ́ wò bóyá rámà náà yóò kó ntaná mọ́ Tinubu. ẹ wò ẹ jẹ́ àyẹ̀bá díẹ̀ náà báwọn ẹlẹ́dọ̀ kí ròyìn bí a bá ti yẹ̀bà wọn á mú ròyìn wá à ń padà bọ̀ ẹ ìkàlẹ̀. ayé kò tọ́ lètò. ètò láyé kò tọ́. during their own term at the red chambers. We have with us today distinguished Senator Bingham Obadara, distinguished Senator Akim Odusu, and of course, distinguished Senator Dr. Nara who is serving as the pro-chair of the University of Leeds. Thank you very much for being here. members, House of Representatives, nine elected and waiting to be sworn in to be inaugurated are here this morning. And we say congratulations to all of them. I start with Honorable Adewumi Onoluga, Honorable Abiodun Ishak Akilabi, Honorable Isiaka Ibrahim, also known as Izma, as well as Honorable Benga, rather Boyega Nasir Isiaka, DMR. Also waiting for the inauguration as a member House of Representatives, we have Honorable Olufemi Ugubahu, Honorable Tuji Akiosi, Honorable Joseph Adepeso, and Honorable Afolabi. Afafe. Equally, I'd like to recognize another member House of Representatives but they are still very, very useful extending their hands of love, fellowship, and cooperation. I recognize the presence of Honorable Aziz and Honorable Bola Wale Nawab. Your Excellencies, very distinguished ladies and gentlemen, on a day like this, our royal fathers are always out to say, yes, the traditional institution is well grounded in the State and they are always ready to contribute their own proposal towards the development of our great state and ensuring that of urban land. Ẹ jẹ́ kí gbogbo wa lábàlùpọ̀ a sọ pé kábíyèsí ooo. Professor Abdulkabir Ọbalálẹ́rẹ́ kábíyèsí you are welcome. Let me quickly the president welcome. The speaker of the State House is serving is here with us today, Right Honorable Kule Oluomo Osuwaka. And just secondly, we have Kabiyesi in a royal way, a royal manner today. The chairman of the Council of Urbans in Ogun State, Kabiyesi, Kabiyesi, Kabiyesi, His Royal Majesty ọ̀bà dọ́kítọ̀ Babátúndé Àjàyí ẹ̀. the are and the power ruler of Rẹ́mọ̀nà Kábíyèsí Kábíyèsí Yorùbá. Permit me to also. jamii sharusi viongozi wao. Gbogbo olórí gọọmenti tó wà níbí gómìnà ti yọ ọ̀dẹ́dẹ́lógún gọọmenti yìí dà. Ìkókíá ẹ̀yìn dà gómìnà dọ́dọ̀ yín bẹ́ẹ̀ yìí o. Ìjẹ̀bú Ìsì. Gómìnà dọ́dọ̀ yín báyìí o. Tìdùnnú tìdùnnú tayọ̀tayọ̀ tìfẹ́tìfẹ́ tàdúrà tàdúrà láàbù sí gómìnà níbí yìí. Ìbọ̀ ẹ̀yìn dà. officers, one hundred. church adịghị Adekunle Ikọ̀lítìn. Ṣé owó nì? Ọ̀pọ̀lá olómi lókè, wọ́n ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹni tí wọ́n ti mú ẹyọ owó káwọ́ tó kù. The Commissioner of Police of the State Command receiving the Commissioner salute. From the guy of command the Commander, Commander Ibo, Amodan Fatai. y uno ¡Sacamos! ¡No conformes! Y ya no ya, venida. ¡Remoto! ¡Llévalo, Gbogbo àgbẹ̀ àtàwọn oníṣègùn ìbílẹ̀. President, First Lady, and the wife of our dear governor, Mrs. Bamidele Abiodun, all smiling because it's a day of joy. take Isaiah is an anthem. Can we did a big round of applause for the stage? While we remain standing, we are going to take the both Christian and Muslim prayers. But permit me to just quickly mention that that solo rendition was by Tolu Ajayi Abdul.